mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ràn àjò ìfẹ́ jẹ́ fà ẹ́ lọ́wọ́ dání àjò ìfẹ́ òun náà náà láwọn máa túṣọ lójú eégún ẹ̀ lọ́sẹ̀ yìí ìfẹ́ mà ṣe pàtàkì ó ṣe kókó àbí bẹ́ẹ̀ kọ́ àlejò mi bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ìbéèrè kan ni mo fẹ́ máa jùlù yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ bi yín ni wípé kí ló máa ń fà á tó fi jẹ́ wípé láàrin ọdún méjì sí márùn-ún tí ìgbéyàwó bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ìdí ìgbéyàwó yẹn ó máa ń ní ìrẹ̀wẹ̀sì nínú dépò wípé ìfẹ́ yẹn máa ń ṣako lọ díẹ̀díẹ̀ tọkọ ó bẹ̀rẹ̀ sí ní lójú míì níta kí ló máa ń fà. ẹ ṣe olóòtú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan ni ó sopọ̀ mọ́ tí ìgbéyàwó máa ń déédéé forí ṣánpọ́n hmm. láì rò tẹ́lẹ̀ èmi ti rí ìgbéyàwó ọjọ́ kan rí hmm. tó di ọjọ́ kejì tán kó gbá wọlé hmm. oríṣiríṣi àwọn nǹkan òun ló so pọ̀ mọ́ àkọ́kọ́ àìlè gbọ́ra ẹni yé hmm. tí ọkọ àti àyàwó bá ti wà ní ilé tí wọn ò lè gbọ́ra wọn yé bí ó ti tọ́ àti bí ó ti yẹ ìgbéyàwó náà ò lè dúró ẹ̀kejì nígbà tí ìyàwó ò bá lè tẹríba. Hmm. fún ọkọ rẹ̀ nínú ilé mo ti kàwé jù mo ti lọ́wọ́ jọkọ lọ mi ò lè tẹríba hmm. mi ò lè fọ aṣọ ọkọ mi ò lè lọ aṣọ ọkọ mi mi ò lè gbọ́mi sí balùwẹ̀ fún ìgbéyàwó yìí ò lè dúró hmm. ẹlẹ́rẹ̀kẹta ìkẹta pàápàá nígbà tí obìnrin bá wà tí ò lè tẹ ọkọ rẹ̀ lọ́rùn ọkọ pàápàá ò lè tẹ aya lọ́rùn nínú ilé bó ti tọ́ àti bó ti ṣe yẹ. Hmm. a rí àwọn obìnrin mìíràn tó jẹ́ wípé wọ́n lè ṣe ẹ̀ márùn-ún kílẹ̀ tó ṣú. Hmm. ẹ̀bùn máa ní bẹ́ẹ̀ pàápàá lọkùnrin mìíràn pàápàá wà tó jẹ́ wípé bí oúnjẹ àti bí omi ló ṣe rí lọ́dọ̀ rẹ̀ tí ò lè fi ṣeré. tí ọdún ọkùnrin bẹ́ẹ̀ bá wá fẹ́ aya tó jẹ́ wípé kò lè dá ṣe ẹ̀ẹ̀kan lójúmọ́ tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ǹjẹ́ ìgbéyàwó náà ti ń lọ fi orí ṣánpọ́n bí ó mà ti ń lọ síbẹ̀ ṣùgbọ́n màá fẹ́ ká mú un ká dúró nítorí àkókò ní orí ibi ìbálòpọ̀ lọ́kọ àti láya tí ohun tó máa ń sábà fà á jù tí ìgbéyàwó tí ó máa ṣe ń forí ṣánpọ́n nìyẹn. ó tán sọ àlejò mi mo gbà pẹ̀lú yín tá a bá fẹ́ wò ó lóòótọ́ màá fẹ́ ká mú un níbi ti ìbálòpọ̀ yẹn torí pé púpọ̀ àwọn obìnrin ni wọ́n ní bá wí tá a bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ mo lè fún yín ní àpẹẹrẹ kan nǹkan ṣẹlẹ̀ nígbà kan a ní àwọn lọ́kọ-láya kan tó jẹ́ wípé ní ọ̀pọ̀ ìgbà wọ́n sábà bá ní gbólóhùn asọ̀ gbọ́n mi sí omi ò tó lénìí lọ́la a máa parí ìjà ṣùgbọ́n ìjà yìí ò máa parí rí hmm. tẹ bá ti parí ẹ̀ lénìí tó máa tún fi dọ̀la wọ́n ti tún bẹ̀rẹ̀ sí í jà mí ṣùgbọ́n wá di ọjọ́ kan wá gbé ìgbésẹ̀ kan èmi àti baálé mi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kí ló máa ń fa ìjà àwọn ará bí yìí gan tó fi jẹ́ wípé tọkọ bá ti gbéra ó lè já ìyàwó ẹ̀ sójú ọ̀nà hmm. ìyàwó àtàwọn ọmọ máa lọ ni kì í fẹ́ wọn kì í fẹ́ jọ súnmọ́ra wọn kì í fẹ́ jọ sọ̀rọ̀ kí ló lè máa fà á àwa di wípé àwa bá wọn dọ̀rẹ́ nígbà tá a bá wọn dọ̀rẹ́ bá ṣe lọ sílé wọn láti lọ kí wọn níjọ́ yẹn la bá wọnú ilé wọn là á bẹ̀rẹ̀ sí ní ṣeré làwa ń tami oge síra wa lára là ń sọ fún ìyàwó náà pé ẹyẹ ẹyẹ ìjókòó sẹ́gbẹ̀ẹ́ dádì náà ẹ̀yin náà bá dádì sọ̀rọ̀ ẹ fẹ́ nu kò wọ́n lẹ́nu balẹ̀ yín sáni wọ́n. ní ọkọ bá bẹ̀rẹ̀ sí ní wò pé ah ṣé ò rí ó sàn wo gbogbo ìṣesí títí wa ló wá ń sọ fún ìyàwó ẹ pé ìwọ náà jókòó jókòó sí mi lẹ́sẹ̀ ìyàwó náà jókòó ṣùgbọ́n ẹ ti rí wípé kò fi bẹ́ẹ̀ bára dé bí ìgbà tó jẹ́ wípé èèyàn téèyàn force wọn ṣe nǹkan tó ń ṣe ni nígbà tí a ṣàwàdà yẹn tán ìyàwó wọnú yàrá ó lọ gbé drink wá pé ká mu ibẹ̀ ni baálé mi bá ti bèrè lọ́wọ́ ìpínyà ah, kí ló máa ń sábà ń fa gbọ́n mi sí omi òtó tó máa ń ṣẹlẹ̀ nínú ilé yín bára tọkọ máa dáhùn ló bá ní ah n tó ń fẹ́ sọ lénìí òun ò sọ́ọ́rí fún ẹ̀dá ọlọ́run kan ǹjẹ́ kí ni ó ní ǹjẹ́ mọ̀ pé ẹ̀ẹ̀mejì inú ọdún làwọn máa ń súnmọ́ra àwọn hmm. òun àtìyàwó òun ṣó lè ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣá ká sọ wípé kì í ṣe pé mo jókòó wọ́n sọ ọ́ létí mi màá nírú ẹ̀ ò lè ṣẹlẹ̀ láyé dàwọn hmm. àdúgbò báwo làwọn ọmọ yín ṣe wá di mẹ́ta bóun lẹ ṣe bímọ ó ní tóun bá ti súnmọ́ pẹ́kí ó ti doyún nìyẹn hmm kò sì ní gbà kóun fọwọ́ kàn títí tí òun fi bímọ tó bá tún bímọ á tún fọjọ́ sí i ni làwọn rí wípé wàhálà yìí tó ń fa tó ń fa wàhálà láàrin lọ́kọ-láya òun nìyẹn kéré tíyàwó jáde padà la bá sọ pé àbálẹ yìí máa parọ́ kan mọ́ yìí ntí baálé yín màwí tán màwí tán màwí leléyè kí lójú wòye tí ó ní ẹ wọn ò parọ́ òótọ́ náà sọ. So ṣójú oúnjẹ ni kò sáà ń ṣe oúnjẹ ẹ àti wípé wọ́n ní high libido torí pé wọ́n ní high libido yẹn òun ò dẹ̀ lè cope kí ló ń jẹ́ high libido bóyá ẹtú ká lọ́ba ṣàlàyé ẹ ajẹ́ntàwá náà rò lọ́kàn náà ni wọ́n sọ àná ti dà àti high libido àti low libido òun tẹ́ ẹ lè ṣe wà láti rí dájú wípé ẹ̀jìjọ́ ń gbádùn ara yín la bá tún ojú ìwòye wọn ṣe láti ìgbà yẹn mo lè fi dá yín lójú wípé ó ti tó ọdún kẹfà nísìnyí a ò wọn parí ìjà mọ́ o àti high àti low méjèèjì ti jọ wà ní equal balance ṣùgbọ́n ìbéèrè tí mo wá fẹ́ béèrè nìyí kí ni ohun tí ó ń fà á gan-an tí àwọn ọkùnrin fi ń ṣe ṣìnà. Hmm. ọ̀rọ̀ ńlá lẹ máa bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ ńlá gidi. torí gbà míì wà. Hmm tí ẹ bá wo ìyàwó ilé ọkùnrin mi tí ẹ bá wá wo ohun tó ń gbé níta ẹ wàá rò títí sí pé kí ló lè jẹ́ ìṣòro inú ilé yìí. olóòtú ẹwà kọ́ la fi ń ṣe kinní yìí hmm. kì í ṣẹwà rárárárárárá nítorí pé nígbà tí ìyàwó tó lọ sí ilé ọkọ tí kò mọ ojúṣe rẹ̀ lákọ̀ọ́kọ́ nípa ìbálòpọ̀ tí òye rẹ̀ nípa ìbálòpọ̀ tí ò kúnná tí ò múnádóko á ṣe àwọn àṣìṣe hmm. nínú ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ obìnrin gbọ́dọ̀ mọ̀ wípé ìbálòpọ̀ láàárín lọ́kọ-láya ojúṣe mi ni hmm. mo gbọ́dọ̀ tẹ́ ọkọ mi lọ́rùn ohun tó bá ń béèrè ni mo gbọ́dọ̀ lè máa fún un hmm mo kọ́ kò bá àsí bó bá jẹ́ ní sísè ni ní bíbọ̀ ni ní dídín ni hmm. mo gbúdọ̀ lè ṣe é fún un hmm. láti tẹ́ ẹ lọ́rùn nítorí pé ìbálòpọ̀ ó jẹ́ nǹkan tó dára púpọ̀ púpọ̀ mà hmm. ọlọ́run ṣe é fún lọ́kọ-láya láti lè máa fi gbádùn ara wọn ni tí ẹ bá wo àwọn tí wọn ò lówó yẹn wọn ò lè lọ ìlú òyìnbó wọn ò lè gbéra wọn lọ sí resort center wọn ò lè lọ sí eatery ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá wò ẹ́ rí pé wọ́n kò mọ̀ máa bímọ lọ bí epo ẹ̀dá hmm. nítorí pé ọ̀nà tí wọ́n fi ń gbádùn ara wọn nínú òun ni nípa ìbálòpọ̀ yìí àárọ̀ wọ́n jọ ń wà lẹ́nu hmm. wọ́n kọ́ lọ bóde ilé náà lọ́jọ́ wà wọ́n jọ ń jọ ń ké wọ́n jọ ń mú lójú iṣẹ́ gidigidi ni hmm. ẹ sọ fún mi ṣé ìfẹ́ ara wọn ò ní máa fà sí ọ̀dọ̀ ara wọn hmm. a máa fa ẹlẹ́ẹ̀kejì mà obìnrin mìíràn máa dọ̀tí o ah tí ẹ bá wo àwọ̀tẹ́lẹ̀ tí obìnrin mìíràn ń wọ̀ hmm. ẹ fẹ́ bì tí irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ bá wá fẹ́ ìyàwó tó dọ̀tí báwo ni ìfẹ́ rẹ ṣe fẹ́ fà sí. Hmm. ìfẹ́ rẹ lè fà sí ọ̀nà mìíràn ẹ̀wẹ̀ obìnrin náà ò tilẹ̀ mọ ara mú hmm. tí wọ́n bá ti lọ́kọ tán ti wà nílé tán báyìí wọ́n ti bìlíìfù pé ṣebí mo ti gbé mo ti gbé e délé bì hmm. kò sí ọ̀kan mọ́ mo ti lọ́kọ kò sí bí mo tún lọ wọ́n á kàn máa ṣe one thousand and five ní lẹ́pọ̀ dàbò ni ọlọ́tún. Mm kẹ́ ẹ wá jọ́kùnrin kẹ́ ẹ máa mú àlejò bọ́ lé eṣinṣin yan ọ̀hún lẹ́nu ọ̀nà. pọ́ọ̀tì ọbẹ̀ lórí tébù. jágbá jágbá. Hmm. màmá tẹ́ ẹ bá hmm. wá fẹ́ wọ inú yẹ̀wù gan-an hmm. bẹ́ṣíìtì tí wọ́n ń tẹ́ sórí ibùsùn gan-an ìmíràn ó ti ní rainbow colour white ni o ó ti ní rainbow colour báwo ni irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ hmm. tó máa dùn mọ́ ọ dé ọkàn hmm. ìbálòpọ̀ tá a dẹ̀ ń sọ yìí màmá olótù physically emotionally mentally mm. you must be sound hmm. ó túmọ̀ sí pé you must be in good health. Mm ìwọ tí gbogbo àwọn nǹkan yìí tí mo sọ yìí tó wà tí ò pé hmm. ṣé yẹn lọkọ fẹ́ fà ẹ́ tó o fẹ́ sọ wípé wàá jù sí àbí wàá dààmú hmm. àbíyàwó sùn bẹ́ẹ̀. gbalaja. gbalaja. Hmm, missionary like a log of wood missionary. missionary style oríṣiríṣi missionary style ni méje ni wọn. kábíyèsí o. Oh ẹ lè ṣe ń kíṣìn lórí kíṣìn ní orí lórí tébù lórí tébù bí tí wọn ti rángẹ àlùbọ́sà yẹn ọkọ aṣara dúró báyìí wàrà sùn jí ẹsẹ̀ ìṣúwà ṣẹkẹlẹ ọ̀rọ̀ àgbà síbẹ̀ àgbẹ̀wò àgbẹ̀sára ni kòkòrò gbé nǹkan mi ṣàràwújẹ ọ̀nà míì ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ tún lè ṣe moon style náà ni lóríṣiríṣi ni hmm. wọ́n pọ̀ lóríṣiríṣi ọlọ́tù hmm. hmm. mo ń gbádùn yín èmi máa mi kì í fi ṣeré mo máa ń kó mọ́ra bí mo ṣe jẹ́ olùṣọ́ àgùntàn yìí ni. Hmm. nítorí wípé tí mo bá fẹ́ kí n ní ìdílé tó máa lárinrin hmm. tó máa ládùn hmm. òpópónà tí ibi ìbálòpọ̀ yìí mi ò gbúdọ̀ mẹ́hẹ. tí mi ìbá fẹ́ lé ọkọ mi síta mo gbúdọ̀ jẹni tó mọ́ tótó àwọ̀tẹ́lẹ̀ mi gbúdọ̀ máa funfun débi wípé tí ọkọ bá fẹ́ fọwọ́ pa mí lára á tilẹ̀ lè máa lè kíìsì àwọ̀tẹ́lẹ̀ tí mo wọ̀ gan pàápàá. Hmm, hmm, hmm, mo ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé àlejò tí mo gbé wá lọ́sẹ̀ yìí wọ́n ń ṣíṣọ lójú eegun fún wa mo sì mọ̀ wípé ẹ̀ ń gbádùn ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan bí wọ́n ṣe ń ṣí láwẹ́ láwẹ́ ẹ má ṣòpò dìde níbi tẹ́ ẹ jókòó sí ṣé àwọn pé mo sọ fún yín mo ní àkọ̀tun ètò ní tèmi àkọ̀tun ètò ni pẹ̀lú àlejò mi arábìnrin Bámidélé Stella olùṣọ́ àgùntàn ni wọ́n hmm, mo sì mọ̀ wípé ohun tí ẹ bá gbọ́ lẹ́nu wọn lénìí ẹ fi sí ọwọ́ òsè yín ẹ má fi jẹun kó lè dára fún yín ni o kó lè dára fún gbogbo wa lápapọ̀ ẹ má dìde à ń bọ̀.